الحمد لله رب العالمين على فضله وإحسانه كفانا وآوانا وطعامنا وسقانا وله الحمد والشكر على نعمه التي لا توسع وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وعلى كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله البشير النذير والسراج المنير صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن والاه وسلم بسنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run bá ọ̀pá tí ọpẹ́ tọ́ sí ẹ̀yìn ọmọ ìyá mi mẹ́sìn Islam ẹ̀bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run bá ti pa wá láṣẹ ká sì máa dúpẹ́ fún lórí oore ṣùgbọ́n ṣe mọ̀ wípé téèyàn bá mọ orí ọlọ́run ẹni tá a ní ó dúpẹ́ gan máa wò pé kí lọ́lọ́wọ́n bá ṣe tá a fẹ́ dúpẹ́ fún. afẹ́kọ́ di mímọ̀ fún wa nínú ìjókòó wa tò ní pé fàmílàbí fún mi náà ìmọ̀ fámìnà lọ gbogbo ìkẹ́ dídá wa sáyé gan ìkẹ́ ni gbogbo ìtẹ́ pátápátá gbogbo àǹfààní tá a lè rí tá a lè fọwọ́ bà tó lè jẹ́ tiwa láyé ìyọ̀dọ̀ ọlọ́run wa ló ti wá. eléyìí yóò jẹ́ ká mọ̀ pé ìṣẹ́ ọlọ́run bá kò lóǹkà ìnà ní àmà lọ́ọ̀yà àríyìn náà kẹsí rọ̀ látò àdú wà látò sọ wọ̀yẹ́ jùbọ̀ àríyìn náà ànùkọ́bìlà hábìlì ní àmì bíṣùkù in tó yẹ ká máa fi pàdé ìkẹ́ ọlọ́run oníranran wọ̀nyí ó ní ọpẹ́ ká ọpẹ́ náà ká dojú ọpẹ́ náà kọ ọlọ́run ọlọ́run bá wa náà láti máa wá ní olùrànlọ́wọ́ alẹ́ lè wà tákùwà lórí àti ṣe dáadáa lórí ká lè tún lékún níbẹ̀rù ọlọ́run nítorí káwọn ẹ̀kẹ́ káwí ó lè jókòó ó sì máa bẹ pẹ̀lú wa wàtàbù kọ́ wàtàbì yóò máa bẹ pẹ̀lú wa yóò sì máa lékún ọlọ́run bá wá fún wa ní ìlànà tí eléyìí ó fi máa ṣẹlẹ̀ sọ́ọ́fì Ibrahim ayà keje ọlọ́run ní wàhíì ta àdánà rọ́bùkún là ń ṣàkárùtún àti ìdánakùn ẹ rántí nígbà tí olúwa yín sọ di mímọ̀ fún yín pé dájúdájú tí ẹ bá dúpẹ́ èmi yóò ṣàlékún fún yín. la azidannakum wàlá in kafartum inna àdáàbí làṣẹ̀dì. dájúdájú tí ẹ bá sì ṣàìmoore. tí ẹ bá ṣàìmoore. dájúdájú ìyà mi mà le. tí ìkẹ́ bá ń pọ̀ lórí pé à ń sin ọlọ́run àti dúpẹ́ fọlọ́run ọkàn mọ̀ balẹ̀ pé ọpẹ́ àti fífi ìkẹ́mọ ọlọ́run mímọ títóbi ọlọ́run àti mímọ agbára ọlọ́run ọ̀ní ìfàsótó rẹ fi ń lé fún tó bá jẹ́ wípé ìdàkejì ní bá ń ṣẹlẹ̀ ó yẹ ká fura síra wa ó yẹ ká kíyè sára orúkọ ọlọ́run bá sọ pé tẹ́ ẹ bá ti ń kọ̀ tẹ́ ẹ gbọ́n gbọ́n gbọ́n gbọ́n tó jẹ́ pọ́gbọ́n nílẹ̀ fi ń sọgbọ́n akẹ́kọ̀ọ́ agbọ́n arìnrìn-àjò alọ́jọ́ lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ni sáyé iná àdáàbì làṣẹ́lẹ̀ ìkẹ́ ìní ọlọ́run bá ìyá ìní ọlọ́run bá ó le ọlọ́run sọ nínú ọ̀kan náà àwọn àyà tọ́lọ̀ ní sọ pé òun rọrọ̀ lélẹ̀ àyà keje ní ẹnu sọ́ọ̀tì Ibrahim sura fourteen eléyìí tá a máa wá gbéyẹ̀wò lónìí gan-an ní pàtó nínú ọ̀kan nínú àwọn oore òun ni wípé anna Allaha ja'ala lana buyutan sabitatan li iqamatina fil mudun wa buyutan mutanakkila li asfarina fil barawin ọlọ́run fún wa nílé tá gbé eléyìí gangan la fẹ́ yọ la fẹ́ yọ nínú àwọn tí ọlọ́run tó pọ̀ tí ò ló ń kà tá a sì pera wa sáwọn àkíyèsí kan tó ṣe pàtàkì púpọ̀ a ní lẹ́tà ń gbé ẹ̀rí pé n sọ pé lẹ́tà kọ́ a ní lẹ́tà ń gbé nínú ẹ̀ lẹ́ni tó kọ́lé nínú ẹ̀ láyálégbé nínú ẹ̀ lẹ́ni tí ò láǹfààní méjèèjì tí ń gbé lọ́dọ̀ rẹ̀ tí gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ àtàwọn akẹ́kọ̀ọ́ wọn ní monscott lọ́dọ̀ lágbájá kò kọ́lé kò yálé gbé tí ń sanwó ẹ̀ ibi tó wà yẹn náà ti ti manage ọ̀la ìkẹ́ ọlọ́run ọ̀kan nínú ìkẹ́ ọlọ́run yìí kì í sàwọ èèyàn nìkan ló máa fi ṣe ìfẹ́ fún sí gbogbo onírànlá tó yìí ẹ̀dọ́ ọlọ́run wọ́n mọ̀ nílé tí wọ́n ń gbé yìí àwa tá a jẹ́ ẹ̀dá méjì tó wò jù lórí ilẹ̀ ayé àwa èèyàn àwa àwọn àlùjànnú wọn níbi tí wọ́n ń gbé àwọn èèyàn àníbi tá à ń gbé ẹ wo ìgbà tó kùnkùn òru tó bá súbiri títí tán tọmọ èèyàn wọ̀ sí i ẹ wo báyìí ṣe máa bí kẹ́kẹ́ ṣe máa pa kẹ́kẹ́ bí kéṣe máa pa kéṣe tí dàgbà tí kò séèyàn ní ìgboro mọ́ tòun ti pé àwọn èèyàn kọ̀ọ̀kan jáde iṣẹ́ wọn àbí ìrìn àjò wọn jọ bẹ́ẹ̀ alẹ́ ó sì lẹ́ àásìwọ̀ sí ẹwà wọn dábàá wa nítòsí wa tá à ń rí àwọn ewúrẹ́ wa àwọn adìẹ wa àwọn àgùntàn wa nínú ilé wa tá à ń gbé àtúnkọ́lé fún wọn bẹ́ẹ̀ bá àkọ́lé fún wọn ó rí ìforítì tó bá ti dàgbálẹ̀ wọ́n mọ̀ darí bọ̀ wálé èyí tá a bá rí àfúrà pé èyí ti tí ò wọlé ẹwà wọn dábàá ti ń bẹ nínú igbó tí wọn ò sí ní káwọ́ àwọn èèyàn wọ́n nílé nígbà míì a máa jẹ́ òyìnbí bọ́lọ̀ bá ti ṣẹ̀dá àwọn àtàdámọ́ wọn nígbà míì a máa jábẹ́ igi nígbà míì a máa jẹ́nu hò àbí ìsà tí ń bẹ ní orí ilẹ̀ kódà tí ìgárá bá dá dáàbà míì títí náà débà níbi títí ń rọ́ lọ sí rọ́ọ̀bọ̀ wọ́n á máa kó sínú ilé onílé lábàdì pé kóun sáfẹ́ rí nìkan forí pamọ́ sí tí mùsùlùmí bá dé ilé tí ìsìnlẹ̀ yóò kó sí wọ́n máa ń sọ fáwọn ọmọ lóko tí wọ́n bá ti fẹ́ tí wọ́n bá fẹ́ sinmi wọ́n máa wá ìfà káàkiri ẹ̀yin ọmọ wọ̀nyí òkété làwọn sọ fáwọn wa wọ́n máa wá kọ́ ọ̀bọ̀ nùsà èmi àwọn sọ fún wọn pé ibi náà ti yẹ̀ wò ó torí ń tẹ́ lérò pé ẹ̀ bá ń bẹ̀ ó lè má sí ń bẹ̀ o ẹ̀dá mi lè ti wọ́ bẹ̀ pé nílé kan sáni tó bọ́ bá jẹ́ pọ̀n ló lágbára ju tó bá ń bẹ̀ lọ yóò lè tà tó wáyé pé tó bá ń bẹ̀ ló lágbára yóò kì í tà pé kì í ṣe lè tẹ̀lé lè máa lọ. eléyìí ni wípé gbogbo àwa ẹ̀dá lọ́lọ́run fún nílé ló kọ́ ilé fún nínú ọ̀kan nínú àwọn àyà nínú sóràtún náhàlì sórà 16 àyà ọgọ́rin 80 والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ذلكم ويوم إقامتكم Ọlọ́run ṣe ibùsinmi fún yín. Ọlọ́run ṣe ibùsinmi fún yín. Sínú ilé yín. Nínú ilé tá ń gbé. Láti. Nínú ilé wa, Allahu Akbar, ẹ bá a ti ń dára pẹ̀lú ilé kíkọ́ wọn ni wọ́n wà ní sitting room wọn ni wọ́n wà ní kinní kan wọn ni wọ́n wà ní dining àwọn ibìkan wà tó pé bẹ́ẹ̀ ni wọ́n bá wà á sì mọ̀ pé kì í ṣe pé wọ́n ń sùn tí wọ́n bá sọ pé ibi báyìí ni wọ́n wà àgbọ̀yá wọn lè wà lójú oorun nínú ilé kan náà nínú ilé tó tóbi náà. láti ara àwọn ẹran ọ̀sìn. láti ara àwọn ẹran. ọ̀jẹ́ àràrà kò ní jùlọ ó dènà náà mi gbòòlù ta. láti ara awọ ẹran ọ̀sìn. láti ara awọ àwọn nǹkan tá à ń sìn. ó tó ṣe àwọn ilé àti bàbà kan. a tún fi wọ́n kọ́lé àti bàbà tó fúyẹ́ fún yín tá a lè gbé kiri láti gbé ilé ẹjọ́ rẹ̀ nítorí pé a ní bùkátà sílé tá a bá jáde nínú ló ń tó bá dọ̀mọ̀ yẹn láti jáde nínú ilé wa a ní bùkátà sílé kan sáàtún forí pamọ́ sí. àti ní ọjọ́ tí ẹ bá wà nínú ìlú. tá a bá wà nínú ìlú àbọ̀ sínú ilé wa tá a kọ́ tó ṣe é gbé ká. ọ̀kan nínú àwọn tó tún jọ ilé yìí òun lọkọ̀ tá à ń gbé rìn ẹ mọ̀ pé nígbà tààsì ní bùkátà lọ́pọ̀ tààsì ní bùkátà sí ní àjò tó jìnà tẹ́lọ̀ bá wọ́pọ̀ tó yé ilé kan nù àwọn bàbá wa máa ní ilé àkọ́gbé ilé àkọ́tà ilé àkọ́rin gbogbo tí wọ́n wí yẹn wọ́n ti ń tọrọ ọkọ̀ sínú wọ́n ti ń tọrọ ọkọ̀ nínú ẹ̀ wọ́n ti ń tọrọ ibùdó tó ṣe gbé wọ́n ti ń tọrọ ẹ̀ nínú ẹ̀ tá a bá tún wá débì kan nínú àjò òbí tí ọlọ́run bá sọ lọ́wọ́ ìrọ̀sọ́là ó ní apá kan fọ́nrán kan nínú kódà òun ló bí títọ́lá tù oníraka mẹ́rin tó mọ̀ méjì òun ló bí a ti wà ní rọmọdọ́ọ̀nù kéèyàn wò pé nígbà tó bá lọ kí ni tó lè ti sì lágbára ìní ṣe báyìí yóò kù sí ní kò ní máa kò ní máa bá wa ti sì ìrìn àjò ló bí tá a bá wá wa ti ń ilé ìfàdására àwọn alábòyúta ìmòjò ọlọ́run dákọ́ ilé tàkọ́kọ́ tó jẹ́ pé ilé tá a kọ́ tó jẹ́ pé òun ìpìlẹ̀ ó tún wá dákọ́ àwọn ilé kan wọ̀já àdára kùn mí jùlọ lè nà á nìbòyúta kàtàkì fún ha yọ ọmọ ọ̀dọ́ nípa yọ ikọ̀ ọmọ ti kùn. láti ara wọ ẹran ọ̀sìn ó tún ṣe àwọn ilé kan tí ó fúyẹ́ fún yín láti gbérìn ní ọjọ́ ìrìn àjò yín àti ní ọjọ́ tí ẹ bá wà nínú ìlú. torí bẹ́ẹ̀ fani mọ́tò sẹ́kẹ́ńd filibuyut mi ní àwọn ọmọ ní àm ìkẹ́ni o ibi táwọn kò rí pamọ́ sí ẹbí apàkíyèsí láti mọ̀ níkẹ́ ní yàjóyàjó tí ó bá rí wípé àwọn tí àdánwò kàn nípa ọpọlọ tí ó bá rí wípé tóun bá mú bọ́sùn kó mú tó orí wọn ní ó bẹ̀rẹ̀ orí wọn ní dálé àwọn tọ́lọ́run ní ti léèrè mọ́ táà kọ̀ọ̀kan kan lẹ̀ nípa wọn ní dáadáa bá burú àyàfi tí wọ́n bá padà sípò kí wọ́n tó kò láyé ẹ wo òjò tó bá ti bẹ̀rẹ̀ báyìí bá alábọ̀rẹ́là lọ́wọ́ àmọ̀ káwọ́ lérí àmọ̀ kí nǹkan tá àfẹ́ kó bàjẹ́ àmọ̀ kí bọnú nǹkan kan àmọ̀ orílẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ tílé wa bá jìnà á kórí bọ abẹ́ ilé ẹnìkan òwúlé ẹnìkan ní nítòsí àwọn tí a pè lálásẹ̀ náà yìí gbogbo bá rọ yìí mo ní ó dalé orí wọn ló dálé lórí wọ́tà ámàlú mẹ́lá ẹ̀jú sákànà ẹ kíyè sáwọn tí ò nílé yẹn tó jẹ́ pé irú àwọn èèyàn tá a mú alákòjúwe bóun ti fi wọ́n sì rí wà á ń tún tàkùnúnà fi hádì buyúti haditha àlùmùzáwàdà ìkúlì wọ̀sá ìdè rọ́ọ̀hà ilé mi ń bẹ lásìkò yìí ọ̀yọ́mọ̀ ìyá mi mẹ́sì tọ́lọ̀ ń bá fún wa ní option mo sì jẹ́ pẹ́lẹ́ ìwò ní tẹlẹ̀ mọ́ torí pé alukuran ti pé ànábì sọ̀rọ̀ ọlọ́run dára ọlọ́run ti para sọ́dọ̀ ọlọ́run kò sí wàyí kankan tí ó wà mọ́ àmọ́ tó bá ti pé ọlọ́run fún wa ní option níbi tí àwọn ilé lágbára dé lásìkò yìí tí wọ́n bá sọ fún ẹlòmíì tó kọ́lé tí tó mọ̀ gbé bẹ̀ lọ kálùjọ náà mọ̀ jẹ́ tiẹ̀ náà ẹlòmíì ó pèrè báyìí wọ̀ ibi tó ń wá ìdí tẹ́ lọ́rùn pé òun ò ní tọ́kú wò ibi lòun sì máa gbé lọ láéláé tí ò sì ní síkú mọ́ nínú àwọn ilé mi kí ẹ lára fẹ́ fàyọ gan ẹ̀yọ́ ọmọ ìyá ní net islam ilé táwa ń ròyìn tó jẹ́ kẹ́ ọlọ́run tá a dúpẹ́ rẹ̀ fọlọ́run ọ̀nà tí àgbà tọ́pọ̀lọpọ̀ wa ọ̀gbà dúpẹ́ rẹ̀ fọlọ́run ni wípé àwọn ilé yẹn ó sì dá horo máa lọ́wọ́ tòun ti báwọn yẹn ti ń hún sùsù ń bẹ̀ sẹ́gbọ́n mi báyìí ilé àwọn ilé yẹn sì dá horo èrò ti pọ̀ nínú ẹ̀ ọ̀nà wọn ló gbà dá ẹ̀jọ́ ọlọ́run ti ń jáde ti ń jáde ilẹ̀ ò dáa ìdí náà ní jáde ilẹ̀ sáwùjọ ẹjẹ́ ń ṣàlàyé ẹ̀fin yẹ̀nà náà ẹ mọ̀ gbọ́ pé ọ̀nà bí báyìí bóyá ọ̀nà Kaduna bóyá ọ̀nà Lọ́kọ́jà bóyá ọ̀nà Lọ́rin bóyá stress ọ̀nà Èkó ẹ mọ̀ gbọ́ pé ó léwu o ọ̀nà báyìí léwu o ẹ mọ̀ gbàgbé lálẹ́ o kódà lọ́sàn-án ẹ mọ̀ gbàgbé o tẹ bá fẹ́ gbàgbé ẹ mọ̀ rí pẹ́ pọ̀ o tẹ bá fẹ́ gbàgbé ẹ mọ̀ bẹ lọ́hùn ẹ̀dá àbùkú ló fẹ́ yọ sí wa lọ́nà tálùjànú ni ọmọ adámọ̀ kọ́ ni ọ̀la ilé kan wọ́n ti jáde ilé kan wọ́n ti jáde Ògbómọ̀ṣọ́ la ti ń sọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ sí lọrin lẹ́fẹ̀rẹ́sì tí ó jìnà tí ó tó wákà tí ó tó ọgbọ̀n ṣẹ́jú yìí ọlọ́lọ́mọ imọ̀ bíbà wọ́n dáná ìyàjí wọ́n dáná lóru lọ yàtọ̀ sí pé ọkọ̀ ìjàmbá ọmọ èèyàn tó jáde nínú ilé kan látẹ̀mọ́jú subhanallah wàlá hawla wàlá quwwata illa billah ta ló pòdúsì àwọn èèyàn sáwùjọ ọ̀kan nìyẹn o ẹjẹ́ ilé kan sí wọ́n gbé ààrẹ pépè lọ́pọ̀lọpọ̀ ọgbà lórílẹ̀-èdè wa ń bí ẹ dákun olóòrán olóṣèlú òun òdì gbé pépè wọ́n gbé mínísítà pépè wọ́n gbé sẹ́nítọ̀ pépè ẹni tó wà ní áùsọ̀ rẹ̀ wọ́n gbé pépè ẹni tó kéré jù nínú wọn láti sàlẹ̀ lókè wọ́n gbé wọn sépè látòkè nísàlẹ̀ wọ́n gbé wọn sépè ilé kan ni wọ́n ti pòdúsì wọn àwọn èèyàn bẹ́ẹ̀ kù nínú ilé tí ò ti jáde síta táwọn náà tún gbèpè lọ́la ilé kan ni wọ́n ti rè wọ́n jáde ìgbà tí wọ́n nà torí wọ́n ti ọkàn yẹn ti ara yẹn ọkàn ti bàjẹ́ ara ti bàjẹ́ nígbà tí wọ́n hàn sára yẹn wò wọ́n nínú ìwé ìròyìn àti nínú amóhùnmáwòrán gbà náà ní iṣẹ́ aburú wọn tó hàn ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ò tí ìjókè débi kí wọ́n gbé pépè wọ́n gbé pépè ní lẹ́nu ìtajọ wà yìí tó náà ń pa burú bágbára ẹ̀ ti mọ láàrin àwọn èèyàn táwọn náà táwọn náà wò pé àà àkànkú jọba ni nítàbí ìṣẹ̀ra wá ṣe kí ni ó pọ̀ tayọ àlà wàá wà á kún tàmọ́ àjọkùn tàǹfẹ̀kùn nítàbí ìṣẹ̀ra wá láti ìjókè nù ọjọ́ ọ̀kan náà àwọn àfáà mi ọ̀rẹ́ náà nǹkan ti ọ̀rọ̀ bíi twenty five years twenty years ago wọ́n ní ìjọba ń gbé e lókè pé kò lè gún nígbà míì tíjọba bá ń sọ pé àfẹ́sẹ̀ dáadáa tí wọ́n bá tẹ̀ dá lóòótọ́ aráàlú ń gbé ńsàlẹ̀ aráàlú ń gbé ńlẹ̀ kó bàjẹ́ yóò bá síjọba náà ó dáa kò burú tí yàrá ti mọ́ ilá náà jẹ́ ìṣó tára tó ń jọba tó fẹ́ sí dáadáa nìyẹn o ìjọba ń gbé e lókè pé kó lè gún aráàlú ń gbé ńlẹ̀ kó bàjẹ́ wọ́n ní àfẹ́ àgbà àlọ́ afẹ́fi pébù ẹnìkan ní ẹfẹ́ fi tẹ́lẹ̀ yìí ilé tá ń wí ìfẹ́ ilé ti dahoro ọ̀nà méjì nígbà dahoro ọ̀nà tó ti ẹ̀wà gbà dahoro yìí lè wá burú jù ọ̀nà àkọ́kọ́ tí gbogbo èèyàn mọ̀ wọ́n ní baálé ilé kú ilé dahoro yorùbá máa sọ bẹ́ẹ̀ nígbà baálé ilé kú ẹni tó tẹ̀lé kú ẹni tó tẹ̀lé kú sọ́yẹ́ nìsín kò sẹ́ni tó ti lé mú mọ́ lásìkò yìí kò sí àwọn ilé kan bẹ owó ilé rẹ̀ kò sí alápáre owó kò sí ẹ̀kẹ́ kan bẹ̀ mọ́ wọ́n ní bàbá kan kọ́ ilé twenty three lọ́wọ́ ké sáwọn ọmọ pé ilé yìí ló ń fẹ́ fún yín o làwọn ọmọ bá ní à tó nǹkan tẹ̀ tó wá fún nìyẹn ẹ̀bá tẹ̀ ti sọ yẹn ẹ̀bá ti jẹ́ ká mọ ẹ̀bá ti mọ ẹ̀jẹ̀ ká mọ pọ́pọ́sì náà ta ló wá fẹ́ ta ló fẹ́ lu ta ló nídìí àwọn ọmọ ti ju bàbá rẹ̀ bàbá lọ ẹni tó wà lábúrọ́dù wà mẹ́ ẹni tí ò sí lábúrọ́dù ó ti kán lé tó ju ilé tó fẹ́ náà hálé wọn lọ́wọ́ lọ wọ́n nígbà tó fi di jálẹ̀ kò náà tó fi là já náà ilé twenty something tó ń rò pé òun fẹ́ fi nǹkan lọ́mọ lọ́wọ́ ọ̀nà kásílégbàdà ọ̀rọ̀ nìyẹn tí ò bá sẹ́yìn ń bẹ̀ mọ́ àmọ́ ilé tà ń sọ lónìí tá aláàdúpẹ́ rẹ̀ ilé ti dà ọ́ lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn ń pè wá sákèsì àwọn ni ọlọ́run àwọn olùmọ̀ tí wọ́n ń ṣe wá àti òdodo wípé mùsùlùmí ẹ mójútó ẹ mójútó lé gbogbo èèyàn là ń pè gbogbo èèyàn là ń pè tó tá a bá pe mùsùlùmí nìkan sóye nígbà tí ẹnìkan bá lòun dá òun ò ní ba tọmọ ọlọ́mọ jẹ́ wọ́n ti tán àti ba tọmọ tiẹ̀ jẹ́ òun ò ní ba tẹnìkan jẹ́ wọ́n ti tán àti ba tiẹ̀ gangan jẹ́ ọ̀rọ̀ tó kan tó kan mùsùlùmí wà nílé yìí ohun tá à ń produce fáwùjọ àwọn ara wa là ń fọwọ́ ara wa fà àwọn ilé tá à ń wí yìí pàápàá jù lórí ẹsẹ Islam ẹjì wọn yàgò náà mùtàmá yìzàn ilé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ lé ó ní àdáyẹrí ó gbọ́dọ̀ jáwọn èèyàn sáárì tọ́ka sí pé ẹ pé mùsùlùmí ni ṣùgbọ́n ìdàkejì ẹ̀ là ń gbọ́ lónìí ó sì pèrè ní mùsùlùmí ó sì pèrè láàfà ó sì pèrè lálàjì ó sì pèrè lẹ́ni ọlọ́run in tó yẹ kó jẹ́ ni pé kárí àpèjúwe rere pé ẹ̀mọ̀ pé mùsùlùmí ni bìfẹ́ẹ̀lì máa ṣàrá àwòrán òní mùsùlùmí náà sí ibò yóò ti ní ìdíkìlá ìsáàlì ní sọ̀rọ̀wá sí náà wà fìlìfìyà pẹ̀lú àpèjúwe iṣẹ́ tọ́lọ̀ bá là kalẹ̀ tó pè lẹ́sìn fún wa àti sísọ ilé yẹn kí ìwò islamize ilé pẹ̀lú ìrántí ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run táwọn èèyàn bẹ́ẹ̀ bá jáde sáwùjọ bóòlà ti lérò báwùjọ òyìn wa qira'atul Qur'an sẹ́mọ̀ pé ilé náà ti ń ka Qur'an èso máa jáde mẹ́ wà kò lúwẹ̀ ha ní wà sáyẹ̀ pàtàkì kí lẹ́yìn ó sì pa sófo kó já horo níbi gbogbo ohun tó lè fa fìtínà láti inú ilé tí ó fi bọ́ sáwùjọ àdìsá àbí Musa radiyallahu ta'ala anhu ar-rasulillahi sallallahu ta'ala sallam masalul bayti alladhi yuzkaru yuzkaru Allahu fihi ilé tí wọ́n ti máa rántí ọlọ́run bá ń bẹ̀ẹ́ والبيت الذي لا يذكر الله فيه مثل الحي والميت ilé ìdáwòrò àbí ìwà ìdáwòrò ilé tí wọ́n ti máa rántí ọlọ́run ìrántí ilé tí wọ́n ń sin lọ́run ilé tí wọ́n ń sin lọ́run wọ́n ń sin násílà lẹ̀ wọ́n ń sin àwọn sọ̀làwátù tó jọ́ràn ayàn wọ́n ń sin ní mọ̀sáàjì àwọn obìnrin wọ́n ń sin ìsọ̀làtù tí wọ́n nílé wọ́n ti sin násílà ń bẹ̀ wọ́n rántí ọlọ́run bá ń bẹ̀ wọ́n ń kẹ àlùkùránì ń bẹ̀ wọ́n ń képe ọlọ́run bá ń bẹ̀ wọn ò képe nǹkan míì àpèjúwe ilé yẹn àti ilé tí ò sí gbogbo náà ń wí níbẹ̀ mẹ́tàlélẹ̀ hajj wà lẹ́mọ̀ yìí àpèjúwe òkú àtàlàyé ni ilé tí ò bá tó gbogbo náà ń wí níbẹ̀ ilé yẹn ti kú ti dàbọ̀rọ̀ àjọ anábà Muhammad sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ lónìí àwọn ilé kan wà òun ló sì pọ̀ jù àwọn òbí gbàgbọ́ pé ọmọ ń lọ létí ọmọ ó ti sókè àlùkùránì ọmọ ó ti ṣe wàlímà ọmọ ó ti ṣe báyìí bẹ́ẹ̀ ìrọ́ pátápátá ìrọ́ bu ni ọmọ tó tó káàlì kùránì àkọ́kọ́ babaláwo ni wọ́n ti sí ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò ti tẹ̀bẹ̀rẹ̀ álìfù ni yóò ti tẹ̀bẹ̀rẹ̀ álìfù ni kì í sáàlì kùránì tó tọ́lọ́ sọ̀kalẹ̀ fáànà ní sọ̀lọ́lọ́ ìtàsọ́là ó ní wọ́n gbé lọ́wọ́ fún nǹkan ni wọ́n kà ẹ wo mọ̀sáàjì ẹ wo mọ̀sáàjì ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀ wọ́n ní oore ni fẹ́ni tí ó mọ̀ tó sì fẹ́ mọ̀ tó sì mọ ibi tó dojú kọ láti mọ̀ tó mẹni tí ó lọ bá láti mọ̀ pé ẹ̀kọ́ mi lè ṣàlàyé fún mi tó gbà ní sọ̀rọ̀ lọ́wọ́ ìrọ̀lọ́ ọjọ́ ká mọ̀ pé ìmọ̀ dáhùn wí yìí látòrí ìtẹ́ títí orí ìtẹ́ ni bí èèyàn bá gbọ́ àlùkòrán yìí tó sì mọ̀ túmọ̀ ẹ̀ ẹ lè ẹ fẹ́ lè kó lẹ́yìn náà mú mi kì í torí èpè ní rọ́dà lẹ̀ níbi kakúkà bẹ́ẹ̀ ló wá látọ̀dọ̀ Ibn Umar radiyallahu ta'ala anhuma annabi sallallahu ta'ala sallam ij'alu min salatikum fi buyutikum wa la tattakhidhuha qubura ẹ máa fi sọ̀láàtù nínú ilé yìí ọ̀gá tí wọ́n bí wá lọ́jọ́ gbọ́dọ̀ kì í àmà lẹ́yìn ṣàhádà méjèèjì bí aṣáájú la ilaha illallah wa anna muhammadan rasulullah ó ní àsọ̀lá ilé ti sọ̀láàtù ló pọ̀ jù àdúgbò tí wọ́n ti sọ̀láàtù ló pọ̀ jù lásìkò yìí sọ̀tọ́ ní kótóbà lánàá àwọn àdúgbò kan bẹ̀ sọ̀lá tó tàràwì ti dìde ń bẹ̀ ó fi hàn mùsùlùmí wà ń bẹ̀ níbo ni wọ́n ti ń ti sọ̀lá kó tó ti kó rọ̀wọ̀n lọ́rùn dé wọ́n dá sọ̀lá tó tàràwì ilẹ̀ ń bẹ̀ wọ́n sì ríwájú ilé gbangba ẹnìkan tó fẹ̀ tó láàyè kí wọ́n lè máa kóra wọn jọ sí láti máa ti sọ̀lá wàásù khamsi tó jọ́ ọ̀ràn yẹn wọn ò sèyẹn tó rọ̀mùdánù tó dé níbo wọ́n ti ń ti sọ̀lá kálukó kan sùn bọ̀ọ̀kù ló sì jí bí àtùwà láàárọ̀ ọparí mo gbà wọ́n nímọ̀ràn kò sọ lójú kòkòrò ààyè tí wọ́n yàn fún sọ̀rọ̀ láti tàràwí yẹn kí sọ̀rọ̀ láti fáńsọ̀ máa lọ ńbẹ̀ tó bá jẹ́ pé mọ́sídìí kankan ò sí dìde ńbẹ̀ títí dìgbà tá a fi mọ́sídìí ńbẹ̀. àní sọ̀rọ̀ lọ́wọ́ dáhùn sọ̀là ó ní láti jẹ́ yóò sàkún mọ́ka ọ̀dẹ̀ ẹ má sin ilé yín ẹ má sọ lóyún ibi sàárè inna ṣaitọ́ọ̀nà yanfiru min al-bayt alladhi tuqra'u fihi suratul baqara ani sallallahu alaihi wasallam oni le tan ba ni ka suratul baqara èyí tó máa jáde ń bẹ ẹ má sì sọ léyìn di sàárè ẹ má sọ dorí fẹ torí pé àyè sọ láti ń bẹ. bákan náà alaykum bi salati fi buyutikum fa inna khayra salati al fi bayti illa al-maktuba. ẹ máa ṣe sọ láti nínú ilé yín bàbá màmá ìgbà táwọn ọmọ yín délé ẹ̀kọ́ gíga mo ti ráwọn ọmọ tí èdè tí wọ́n sọ fún mi nínú ìtàn láì mọye tí wọ́n ló ń kà tí wọ́n dá abẹ́lẹ̀ mọ́tò ń kà wọ́n pé àwọn ò ṣe sọ láti òrí mo bí ọmọ kan lérè mo ní ṣe òbí tó bí ọ̀nà ò ṣe sọ̀lá tí wọ́n sáwọn ò ṣe sọ̀lá ó ní ti bàbá òun ẹ̀kọ́ kan ni àmọ́ òun rí ìyá tó bí nǹkan ṣe é torí. sọ ẹgbẹ́ kejì ìgbà tó jìnnà inú kan tó jẹ́ pé lónìí àwọn òbí wọ́n máa ń sọ wípé bí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn láàrin mùsùlùmí àtẹ̀sí ìṣẹ̀lẹ̀sìn ìsìlámù náà àwàdà lásán ni ogun tí ẹrù pẹ́lẹ́sìn ní ìdí ìṣẹ̀lẹ̀sìn ìsìlámù gbé ti àwàdà lásán ni ẹ̀yin mùsùlùmí lẹ gbógun tira yín muslim community gangan ló gbógun tó bẹ̀rẹ̀ ní muslim community òun gangan ló gbógun tẹ̀sìn islam gbogbo nǹkan tọ́lọ́ máa parí ṣètúnyàn pátá láti ní nípa dídúró tuntun nípa dídúró tuntun láti fi ọlọ́run ká sọ wípé intawa fẹ́ nì kódà ráàmù di stéètì fúnjọba pé bá a fi fi káwùjọ orí nì ẹni tí ò bá níjọba ṣe tó yẹ pé sùn nígbà tó dókè tán àní yọ bíléèdì sí ìbìlẹ̀ tàbí ìbọn ó tó sọ̀kalẹ̀ wọ́n bá bá jẹ́ mùsùlùmí lódodo àní tí sọ̀rọ̀ lọ́wọ́ gbára sanra ọ̀rọ̀ kò ní sàìsẹ̀ ó ní bí kan pàmì láyà fún un ní pé ẹ̀ẹ́kàn pọ̀ nípa ọ̀yàn gbòò ẹ̀ẹ́kàn pọ̀ nípọ̀ sọ àti òní sàǹfààní àwọn sàárà bẹ̀rẹ̀ yóò fi ọlọ́run tọ́lọ́lọ́ ìdàtọ́lá ní àmì nígbà tó ní wọ́n mú yín tán mú yín bí kan ti mú bí ó ní àmì kì láti yẹ lọ́lọ́ pé àní pọ̀ ni tó fi rí ọmọ tán bí kan ti máa mú bí ó ní pọ̀ àti pọ̀ ẹ pọ̀ láti ń kájọta ẹ kàn pọ̀ ni ṣe pé torí pé ká gbà pé tó ti sọ bí ẹ bá mọ̀rọ̀ ọlọ́run bá gbọ́ torí pé ẹnìkan kan ọ̀bẹ pọ̀pọ̀ ọ̀yà ẹnìkan ọ̀bẹ pọ̀pọ̀ tí ò ní wúlò láyé àtàkì àmà ó pè wá sákèèsí pé ká múra gírí ká múra gírí ni eléyìí ọ̀pọ̀lọpọ̀ àdìsí ló wá nínú àwọn ìtumọ̀ yìí akànmú díẹ̀ wá ń bẹ̀ ni àwọn ilé ìtí wọn fa fíṣù wọn jáde ń bẹ̀ tó sì wá jẹ́ pé jàkejì ẹ̀ láyé lónìí nígbà tí ilé yẹn dahoro pẹ̀lú ẹ̀sìn ọlọ́run àti mà tó jẹ́ tọlọ́run èso wa gbalẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ àtàpéjúwe ló wà nílẹ̀ kí n ṣẹlẹ̀ báyìí sábà mọ̀ pé èso gbalẹ̀ mùsọ̀lẹ́ ìkan nípìnlẹ̀ nínú ọ̀rọ̀ yìí náà pé ó níbi táwọn àlùjọ̀nù ń gbé àtakọ àtabo wọn inú omi abẹ́ òkè abẹ́ àpáta orí àkìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi àwọn ààyè ìdọ̀tí ó sì di pé wọ́n ó sì di kí wọ́n wá dé flag kí wọ́n wá dé state tẹ́tù á bóbi olómi sùn kí wọ́n wá dé ibi tí wọ́n ti wá kọlọlọ ọlọ́mọ tí wọ́n fi kó sínú ààrẹ yẹn kan tó fi jẹ́ pé ibẹ̀ ni wọ́n fi ṣe bùgbé ọlọ́run ò dáwọn pé ẹ máa gbé ní ọmọ ádámà ọmọ ádámà ló ń invite wọn tán fi wá wọnú ọdún mẹ́ẹ̀lómìn ti invite nínú àjọ lómi ó pè bá inú ọmọ ádámà ti ń gbé ju abẹ́ òkè lọ ó pè bá ẹ̀ ju abẹ́ òkè lọ àbábẹ́ àpáta àbínú omi yóò sọ pé ọdún kẹẹ̀ẹ́dógún tó ń ti wà pẹ̀lú ẹ̀yìn ogún ọdún tó ń ti wà pẹ̀lú ẹ̀yìn gbogbo àwọn nǹkan tá a sọ pé kó wà ìdàtàwọ́ fọ́nrán sáárì ìlú mọ́ọ̀rù ìgbóyò táwọn nǹkan ìgbà wà bí ká máa rántí ọlọ́run ká máa ti sọ̀lá ká máa ka alukur'an díkùn lọ́ọ̀ sí yàwọ̀ sọ̀lá wà sí náwà àfi ká máa ti náfìlà asbah madrasa tan lukhair yatarabba fiha man yasunu an al-awlad wa nisa ala ta'ati wal fadila àwọn tí ó ilé ilé ni ó dìlé ẹ̀kọ́ fún ara rẹ̀ bó ti ẹ̀kọ́ nínú yẹn àwọn ẹni ọlọ́run tí ìtàn wọn ń bẹ́lẹ̀ tí ò ní parí káyọ̀ ti tán ẹ̀wọ̀n gbọ́ kan àbí ìlú kan láti lọ wá mọ̀ ẹ̀wọ̀n gbọ́ nínú ìtàn wọn omi ìyá rẹ̀ ló kọ́ ní koran ha koran sórí kò sí ìjà rẹ̀ lórí mọ́dúrásà omi ilé ẹ̀kọ́ ìyá kí mo gbọ́ tán rẹ̀ ọgbà rẹ̀ pé ìlànà tó ní western education lélẹ́yìn oúnjẹ òkè ọ̀fẹ́ fi yá ṣàpèjúwe ọ̀rọ̀ ni òun ní kọ́ ọmọ rẹ̀ nínú ilé tí tọ́mọ fi ṣe common exam ọmọ yẹn wájú ọmọ àkọ́kọ́ ní stéètì kan náà àwọn stéètì wọlé wa ní Ọ̀ṣun stéètì ni ọ wá jẹ́ òun ló ní ìdí ní gbogbo àwọn ọmọ tó ṣe common exam lọ́dún yìí wọ́n wá bilé rè pé school wo ló attend only my mom school my mom school ó ń bẹ ní àìríǹtì ní tí wọ́n sì mọ ilé tá a sọ pé ilé ẹ̀kọ́ nìyí kò sí bàbá ń bẹ àtìyá ń bẹ ilé ti dahoro ta ló ta ọmọ jí àwọn tí ó tààyè bí fún ọ̀nà tí ọlọ́run ó yá alukoran ó yá ẹ̀ẹ́dìkìrùlá àti ilé rẹ̀ lọ wọn ò sí ń wọ́n wà àwòrán wọn ló wà ń bẹ wọn ò sí ń bóyá àyàjà ló kọ́ jáde oní ó sì dé kàn yìí inú àwọn nǹkan tí yóò máa ṣokùnfà kéṣù ó jáde yóò tún máa bí àwọn ẹ̀kan ọ̀nà ìlú pé wàtàkì kó ló al-malaika àwọn màláìka wọn máa wọbẹ̀ tó jẹ́ màláìka àfẹ́ wẹ́ẹ́ dà sára ti gbòyó tù minhari ìtàn án sọ́ra kòbóra mọ́ òjìyà tó bá wá jẹ́ pé àwọn ìran ẹ̀sìn tá ní kí wọ́n máa wáyé nínú ilé yìí kò sí yóò wá ti tẹ́ yóò dilé ahoro gẹ́gẹ́ bá ti sọ. So sùkánù àmóòtà ìpòlò àwọn tí ó mọ̀ gbébẹ̀ ọkàn wọn fi kú ọ̀yẹ́dà kánù àfíà tí wọ́n ń sẹ̀mí lára o ṣùgbọ́n ọkàn wọn fi kú nínú àwọn ilé nínú àwọn àkíyèsí tafẹ́ ta ní bùkátà sí kápá kíyèsí sí òun ni àwọn àwòrán tí máa ń lé mọ̀lẹ́kà fẹ́ dànù nínú àwọn ilé àtàwọn ajá tí kì í jẹ́ kí mọ̀lẹ́kà fẹ́ wọlé àwòrán wọ́n gbẹ́ léèrè wọ́n yà ní pépà ni ọ̀nà yóò kú gbà ẹ̀rẹ́ nìkan tẹ́ bá tí wọ́n ti fi rúùmù ẹ̀ èrè ẹ̀lẹ́kọ̀ọ́kọ́ rí ẹ̀dá pẹ̀lú ọmọ dánù fi ẹ̀sẹ̀ sàmì ẹ̀ ti mà ẹ̀ ti gbọ́n ọ̀rọ̀ ẹ̀sọ̀ lọ́sọ̀lá pé mọ̀láka fẹ́ òní wọ̀rú àyè ajá náà ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni mọ̀láka fẹ́ òní wọ̀bẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ tásìkò yá àtàwọ̀rọ̀ tá ń sọ ìpẹ̀lú wọn bá tó ta ní òní gbà káfẹ́fẹ́ mọ́ máa wẹ̀lú yẹn wa àìfà àwọn kan yẹn ṣe ayọ̀ ọlọ́run tó yẹ kó wà mẹ́ẹ̀ tó máa bí kí ọlọ́run ò sí mẹ́yẹn tó yẹ kó sí mẹ́lẹ̀ àwọn yẹn kó mọ́ náà kó rọ́ra ẹjẹ́ ká pẹ̀lú sákèsì ká sì gbà kéèké o kọ́lọ̀ tó ṣe dẹ̀kùn fún wa o káwọn náà ká fọwọ́ ra apá dẹ̀kùn lọ́mọdé àti rán ọ̀bẹ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.